kan sí i ẹ káàárọ̀ ẹ̀yin akẹ́kọ̀ọ́ kókó iṣẹ́ wa tàárọ̀ yìí ni lẹ́tà àìgbẹ̀fẹ̀ kí ni mo ti pè o lẹ́tà àìgbẹ̀fẹ̀ kí a tó tẹ̀síwájú ní ìdánilẹ́kọ̀ọ́ ní sáà kejì nígbà tí a wà nílé ìwé a ti ṣiṣẹ́ lórí lẹ́tà àgbẹ̀fẹ̀ nígbà yẹn sọ fún wa wípé lẹ́tà àgbẹ̀fẹ̀ wípé òun ni lẹ́tà tí a máa ń kọ sí àwọn òbí wa àwọn ọ̀rẹ́ ojúlùmọ̀ àti àwọn alábàágbélé àtàwọn mìíràn tí ó bá súnmọ́ wa ṣóyè wá ń sin aláwọn la máa ń kọ lẹ́tà agbẹ̀fẹ̀ sí wọ́n tún sọ fún wa bákan náà wípé lẹ́tà agbẹ̀fẹ̀ pé ó fún wa ní àyè láti pé a lè dá para tí ó bá ń wà bóyá ń sìn yín o ó fẹ́ kọ lẹ́tà sí ká sọ pé ó fẹ́ kọ lẹ́tà sí ọ̀rẹ́ ẹ̀ àbí ó fẹ́ kọ lẹ́tà sí ẹ̀gbọ́n tó wà ní Ìbàdàn tó wá ń sọ yín pé à dúpẹ́ ó wá ń sọ nǹkan tó ṣẹlẹ̀ láàárọ̀ kó tó máa lọ sílé àpéjú pé à láàárọ̀ ó máa ní pé mọ́mí ẹ̀ máa ní kó gbálẹ̀ à ìwọ ọ̀ máa gbálẹ̀ pé nítorí náà àwọn òbí ẹ̀ wọ́n máa fún ẹ lówó wọ́n fún ẹ lówó oúnjẹ wọ́n sọ fún ẹ pé o ṣe kí ni o ṣe òun bá wọn òun bá wọn ṣagídí wọ́n wá fi kọ́ ẹ lẹ́kọ̀ọ́ pé wọn pé wọn ní fún ẹ lówó oúnjẹ lọ sílé ìwé pé à wípé o mà ní ṣerú ẹ̀ mọ́ lọ́jọ́ mi o mà ti kẹ́kọ̀ọ́ láti pàṣẹ àìgbọ́ràn ẹ o ṣó yẹ ẹ ń sìn o lè ṣe àpárá o lè sọ̀rọ̀ tó bá wọ̀n nínú lẹ́tà gbẹ̀fẹ̀ ṣé ó yẹ wá ń sìn bá ṣe sọ̀rọ̀ lórí lẹ́tà àìgbẹ̀fẹ̀ ń gbà yín nìyẹn ṣùgbọ́n láàárọ̀ ìyá sọ fún wa wípé lẹ́tà àìgbẹ̀fẹ̀ là ń ṣiṣẹ́ lé lórí kí wá ní lẹ́tà àìgbẹ̀fẹ̀ lẹ́tà àìgbẹ̀fẹ̀ òun ni lẹ́tà tí a máa ń kọ nígbà tí a bá ń wá iṣẹ́ ṣé wá ń sìn a máa ń kọ nígbà tí a bá ń wá iṣẹ́ tàbí tí a bá nìkan ṣe pẹ̀lú àwọn aláṣẹ olú iléeṣẹ́ kan tàbí òmíràn wọ́n sọ fún wa wípé lẹ́tà ìgbẹ̀fẹ́ pé òun la máa ń kọ nígbà tí a bá ń wa iṣẹ́ wọ́n dẹ̀ tún sọ fún wa wípé a máa tún kọ sí àwọn aláṣẹ ilé iṣẹ́ kan tàbí òmíràn ó lè jẹ́ pé bóyá a fẹ́ béèrè nǹkan kan a fẹ́ tọrọ nǹkan ni a fẹ́ bẹ̀bẹ̀ fún nǹkan ni ṣóyè wá ń sìn wọ́n ṣàfihàn wa wípé lẹ́tà ìgbẹ̀fẹ̀ pé àwọn ọ̀gá àwọn olùléeṣẹ́ bóyá olùléeṣẹ́ ìjọba àjọ waec nepa water corporation ṣóyè wá ń sìn yunifásitì tàbí ilé ìwé gíga mìíràn wọ́n ní àwọn yẹn la máa ń kọ lẹ́tà lẹ́tà àìgbẹ̀fẹ̀ sí ṣóyè wá ń sìn ṣùgbọ́n kí a tó lè ṣe àṣeyọrí nínú kíkọ lẹ́tà àìgbẹ̀fẹ̀ wa ó ní àwọn ìgbésẹ̀ tó ṣe pàtàkì tí ó lè mú kí lẹ́tà wa kí dá gánjá kó ṣe é kà kó dùn gbọ́ kó dùn kà ṣóyè wá ń sìn ìyẹn ni àwọn ìgbésẹ̀ inú lẹ́tà àìgbẹ̀fẹ̀ kí ni mo ti pè o ìgbésẹ̀ inú lẹ́tà àìgbẹ̀fẹ̀ ìgbésẹ̀ àkọ́kọ́ tí ó wà nínú lẹ́tà àìgbẹ̀fẹ̀ òun ni àdírẹ́sì ẹni tí ó ń kọ lẹ́tà kí ni mo ti pè o àdírẹ́sì ẹni tí ó ń kọ lẹ́tà tá bá sọ wípé àdírẹ́sì ẹni tí ó ń kọ lẹ́tà ìyẹn túmọ̀ sí wípé bóyá sìn òun gbé ní nọmba two olúwagbọ́tèmi ìyànà wòrò ṣóyè wá ń sìn Lagos wàá wá kọ síbẹ̀ pé wàá kọ àdírẹ́sì ẹ yẹn wàá kọ síbẹ̀ ṣùgbọ́n sọ fún wa wípé tí o bá ń kọ àdírẹ́sì ẹ kò sí àǹfààní má kọ orúkọ ẹ rárá o má kọ orúkọ ẹ sí òkè tó ti ń kọ àdírẹ́sì ẹ wọ́n ní àdírẹ́sì ẹ nìkan ló máa kọ ń bẹ̀ ṣóyè ń sìn àdírẹ́sì ẹnìkan ló máa kọ nínú nínú ibẹ̀ yẹn ṣó yẹ ń sìn lẹ́yìn tó bá ti kọ àdírẹ́sì ẹ tán bóyá nọ́mbà ẹ tí mo ti sọ fún ẹ lẹ́yìn tó bá ti kọ yẹn wà wá kọ déètì ẹ déètì déètì yẹn bóyá twenty twenty nine twenty nine six two thousand and two thousand and twenty wàá kọ bẹ́ẹ̀ lẹ́yìn tó bá ti kọ yẹn tán wàá bọ́ sí kíni wàá wá bọ́ sí apá òsì ṣó wá ń sìn apá òsì yẹn ibẹ̀ ló ti máa kọ kí ló máa kọ ń bẹ̀ o wàá kọ ipò àti àdírẹ́sì ẹni tí ò ń kọ lẹ́tà sí kí ni mo ti pè o ipò àti àdírẹ́sì ẹni tí ò ń kọ lẹ́tà sí kí wàá ní ipò àti àdírẹ́sì ẹni tí ò ń kọ lẹ́tà sí tó máa pé ipò àti àdírẹ́sì ẹni tí ò ń kọ lẹ́tà sí ìyẹn túmọ̀ sí pé bóyá eh, the director ni o bóyá the managing director ni o bóyá the the secretary ni o bóyá the eh, eh, the registrar ni o ṣó yẹ wá ń sìn ṣùgbọ́n káwọn wá sọ yín pé àwa fẹ́ ṣiṣẹ́ lórí pé a fẹ́ kọ lẹ́tà sí olùkọ́ iléèwé wa àá sọ pé the principal kí ni mo ti pè o wàá sọ pé the principal Muslim Junior College Oworosoki Lagos the principal Muslim Junior College Oworosoki Lagos ní kété tí o bá ti kọ àdírẹ́ tó bá ti kọ àdírẹ́sì ẹni tí ò ń kọ ipò àti àdírẹ́sì ẹni tí ò ń kọ lẹ́tà sí yẹn, wà á wá ṣe kí ni? Wà á wá bẹ̀rẹ̀ lẹ́tà yẹn. Báwo lo ṣe máa bẹ̀rẹ̀ lẹ́tà yẹn? Wọ́n sọ wípé wà á bẹ̀rẹ̀ lẹ́tà ní ọwọ́ òsì ẹ. Ṣé oyè wá ń sin? Ọwọ́ òsì tó ti ń kọ, tó ti kọ ipò yẹn náà, wọ́n ní apá ibẹ̀ yẹn náà ló ti máa kọ wàá kọ alága wàá fi kọ má sí bóde ẹ̀pá alàgbà ni wàá kọ alàgbà wàá fi kọ má sí bójú olóòtú wàá fi kọ olóòtú wàá fi kọ má sí bójẹ́ kábíyèsí ni wàá fi wàá kọ kábíyèsí wàá fi kọ má sí ṣùgbọ́n àwọn sọ wípé a fẹ́ ṣe kí ni o pé ọ̀gá iléèwé làwọn fẹ́ kọ lẹ́tà tiwa sí wàá kọ ọ̀gá mi ọ̀wọ́n ṣé wàá ń sìn má gbàgbé pé à ń sọ̀rọ̀ nípa ìbẹ̀rẹ̀ lẹ́tà wàá kọ ọ̀gá mi ọ̀wọ́n tó bá ti kọ ọ̀gá mi ọ̀wọ́n tán wàá ṣe kí ni wàá fi kọ má sí i àkíyèsí tí a ṣe nínú ìbẹ̀rẹ̀ lẹ́tà wa ni pé wọ́n ní kò sí ìkíni lẹ́yìn ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ lẹ́tà àìgbẹ̀fẹ̀ ṣóyẹ wá sìn wọ́n ní kò sí ìkíni kankan rárá lẹ́yìn ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ lẹ́tà àìgbẹ̀fẹ̀ má gbàgbé pé ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ lẹ́tà àìgbẹ̀fẹ̀ ni ọ̀gá ọ̀gá mi ọ̀wọ́n ṣóyẹ wá sìn wọ́n ní kò sí kò sí ìkíni kankan lẹ́yìn ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ lẹ́tà àìgbẹ̀fẹ̀ wọ́n ní a kò gbọ́dọ̀ wí pé ṣé àlàáfíà ni o wà a kì sọ bẹ́ẹ̀ ṣóyẹ wá sìn èyí tó tún kàn báyìí ni um orí ọ̀rọ̀ tàbí àkọlé lẹ́tà a sọ yìí pé èyí tó tẹ̀lé ni orí ọ̀rọ̀ tàbí àkọlé lẹ́tà wọ́n ní a ní láti fún lẹ́tà ìgbẹ̀fẹ̀ ní orí ọ̀rọ̀ tàbí kókó èrò inú lẹ́tà náà ní rẹ́gírẹ́gí ṣóyè wá ń sìn èyí tó ba mu rẹ́gírẹ́gí èyí tó bá kókó inú tó bá kókó inú lẹ́tà yẹn lọ òun ló gbọ́dọ̀ ṣe kìnnìún ló gbọ́dọ̀ fún ṣóyè wá ń sìn ní báyìí orí ọ̀rọ̀ lẹ́tà tí táwọn afẹ́kọ̀ọ́ báyìí ni ìwọ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ o sọ pé o ń kọ lẹ́tà láti gbàyè lọ́wọ́ ọ̀gá ilé ìwé kí wàá ní ìdí tó fi ń gba àyè bóyá ń sìn yín o ká sọ yín pé o fẹ́ gba àyè pé o fẹ́ gba àyè fún ìtọrọ àyè láti lọ fún ọdún ìbílẹ̀ ní ìlú ẹ ṣóyè wá ń sìn ìyẹn wàá wá kọ bẹ́ẹ̀ yẹn pé ìtọrọ àyè láti lọ fún ọdún ìbílẹ̀ ṣóyè wá ń sìn ìdí tó fi kọ kíní yẹn nìyẹn ìdí tó fi fẹ́ kọ lẹ́tà ẹ̀ nìyẹn lẹ́yìn yẹn wàá fàlà sí i àá tẹ̀síwájú láìpẹ́. èyí tó tún kàn báyìí ni inú lẹ́tà wọ́n sọ fún wa pé nínú ti inú lẹ́tà yẹn wọ́n sọ pé nǹkan tí a fẹ́ sọ gangan gangan gangan òun la gbọ́dọ̀ lọ tààrà ṣóyè wá ń sìn wọ́n ní nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí ṣóyè wá ń sìn òun gangan gangan la gbọ́dọ̀ lọ tààrà sọ wípé a fẹ́ sọ̀rọ̀ wípé a sọ pé a fẹ́ tọrọ fún àyè láti lọ fún ọdún ìbílẹ̀ wọ́n ní ìyẹn gangan la gbọ́dọ̀ ṣe kí ni ìyẹn gangan la gbọ́dọ̀ lọ tààrà ṣóyè wá ń sìn wọ́n dẹ̀ sọ fún wa wípé a gbọ́dọ̀ dá àpárá kankan rárá ń bẹ̀ bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ ṣe àwáwí asán ṣóyè wá ń sìn bá ṣe sọ ní ìṣèwájú pé kò sí àyè láti dá àpárá nínú lẹ́tà àìgbẹ̀fẹ̀ ṣóyè wá ń sìn wọ́n ní bẹ́ẹ̀ la gbọ́dọ̀ ṣe àwáwí asán ṣó yé wa ń sìn wọ́n ní àtún gbọ́dọ̀ sọ àsọdù kankan rárá nítorí pé àwọn tá à ń kọ lẹ́tà yìí sí àwọn ọ̀gá ọ̀gá àwọn là ń kọ sí kì í ṣe ìyá ẹ̀ kì í ṣe bàbá ẹ̀ bíi ti lẹ́tà agbẹ̀fẹ̀ ṣó yé wa ń sìn kò sí àpárá nínú lẹ́tà ẹ̀ kò sí àpárá má gbàgbé pé kò sí àpárá ní tó bá fẹ́ sọ gangan gangan ló máa lọ tààrà kò sí àwáwí asọ́ kankan bẹ́ẹ̀ sì ni kò sí àsọdùn kankan rárá ṣó yé ń sìn bó ṣe mọ nínú inú ní ti inú lẹ́tà nìyẹn. Ìgbésẹ̀ tí ó tún tẹ̀lé báyìí ni ìparí lẹ́tà. Wọ́n ní nínú ìparí lẹ́tà wa wọ́n ní tí a bá fẹ́ parí a sọ wípé èmi ni ti yín, èmi ni ti yín ni a gbọdọ̀ fi parí lẹ́tà ìgbẹ̀fẹ̀. Ṣé ó ń sìn? Èmi ni ti yín. Òun ni a gbọdọ̀ ṣe kí ni o. Òun ni a gbọdọ̀ fi parí lẹ́tà àìgbẹ̀fẹ̀. Èyí tí ó jẹ́ paríparí rẹ̀ ni orúkọ ẹni tí ó kọ lẹ́tà ṣó yẹ wá ń sìn wọ́n sọ fún wa yí pé eléyìí òun gangan orúkọ ẹni yẹn òun la máa fi ṣe kí ni òun la máa fi dágbére ṣó yẹ wá ń sìn pé ní ìsàlẹ̀ ìsàlẹ̀ gbólóhùn ìdágbére tí a fi parí lẹ́tà òun náà ní kí ni òun ni orúkọ ẹni tí ó kọ lẹ́tà ṣó wá ń sìn bẹ́ẹ̀ sì ni a gbọ́dọ̀ kọ orúkọ bàbá wa ṣó yẹ wá ń sìn and tó bá tún wá jẹ́ wípé bóyá ọkùnrin lẹni tó ń kọ lẹ́tà o bóyá ọkùnrin ni o bóyá obìnrin ni o a ṣe àfihàn bóyá ń sìn bí àpẹẹrẹ bóyá Fẹ́mi Adélàjà lẹni tó kọrin, ẹni tó kọ lẹ́tà ṣóyè wá ń sìn, a kọ Fẹ́mi Adélàjà Mr. A wá fi sínú, a fi bra sínú, a sínú àhùn sínú bracket. Ṣóyè wá ń sìn, bóyá Jọkẹ́ Ràhímì ni. Jọkẹ́ ni orúkọ titi ẹni tó kọ lẹ́tà, Ràhímì ni orúkọ bàbá ẹ̀. Miss, a wá fi sínú inú àhùn, ìyẹn bracket. Ṣóyè wá ń sìn. Báyìí la ṣe parí, ẹ́, eh, lẹ́tà àìgbẹ̀fẹ̀. A rí àwọn ìgbésẹ̀ nǹkan tí lẹ́tà ìgbẹ̀fẹ́ jẹ́ lẹ́tà ìgbẹ̀fẹ́ fúnra ẹ̀ ṣó yẹ wá ń sìn àti àwọn ìgbésẹ̀ tó lè mú kí lẹ́tà wa kó ṣe kíni o kó dùn gbọ́ kó dùn kà pẹ̀lú àwọn àmì tí ó tọ́ àti tí ó yẹ òun la gbọ́dọ̀ ṣe ìṣọwọ́kọ̀wé wa náà ó gbọ́dọ̀ ṣe kíni ó gbọ́dọ̀ ó gbọ́dọ̀ bójúmu tó yẹ pé ẹni tó ń kà á rí i pé à ẹni yìí o ó kọ nǹkan tí ó tó ṣe é kà kì í ṣe eléyìí tó yẹ pé máa kọ tó máa dàbí pé adìyẹ òyìnbó kà á tì ṣó yẹ wá ń sìn a rí jù bẹ́ẹ̀ lọ. Olùkọ́ á gbìyànjú láti ṣe kíni láti kún yín ní àpẹẹrẹ lẹ́tà àìgbẹ̀fẹ̀. Màá kọ́ fún yín, màá fún yín ní àpẹẹrẹ yẹn. Ṣé ó yé wa ń sìn? Wà á rí bó ṣe ń kọ lẹ́tà àìgbẹ̀fẹ̀ nítorí tí ìwọ náà bá fẹ́ kọ́, wà á lè mọ̀ pé ìyàtọ̀ wà nínú lẹ́tà àgbẹ̀fẹ̀ àti lẹ́tà àìgbẹ̀fẹ̀. Èyí tó kù tún di ní ọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ̀yin akẹ́kọ̀ọ́. Kí ó tó di ìgbà náà, mo rọ̀ yín wípé kí o máa kàwé rẹ. Ṣé ti yé ń sìn? Mú nóòtì rẹ, tí a bá dẹ̀ ti fún yín ní nóòtì rí i pé òun kọ́ sínú nóòtì ilé ìwé ẹ̀ ṣó yẹ sìn à ń rí i dájú wípé òun ṣe kí ni o òun kàwé rẹ̀ dáadáa ṣó ń gbọ́ báyìí kó dẹ̀ jẹ́ ọmọ rere fún àwọn òbí rẹ̀ jẹ́ kí wọ́n mọ̀ nípa ẹ pé ọmọ dáadáa lọmọ yìí o àwọn tó wà ní agbègbè ẹ̀ kọ́kọ́ mọ̀ pé ọmọ dáadáa ni ẹ́ má dẹ̀ máa rìn káàkiri ṣóyé ń sìn àsìkò kó nílé ó gbélé la wà yìí o kò sí àsìkò kò sí àyè fún ẹ láti máa káàkiri jókòó sílé àwọn òbí ẹ̀ kó dẹ̀ gbọ́ràn sí wọn lẹ́nu ṣe ojúṣe gẹ́gẹ́ bí ọmọ má gbàgbé àwọn lọ́lọ́kọ̀ tó wà ẹ́ wáyé o rí i dájú pé ò ń gbọ́ràn sí wọn lẹ́nu kó ṣe gbogbo nǹkan tó yẹ kó o ṣe ka ìwé ẹ má jẹ́ kí fíìmù kó máa wo fíìmù àbí kó máa kó máa ṣe àwọn nǹkan tí ò tọ̀nà tí ò lè mú oríire wá sáyé èèyàn má bá wọn ṣe ṣùgbọ́n rí i dájú wípé ò kàwé ẹ o dẹ̀ gbọ́ràn o jẹ́ ọmọ dáadáa ṣó yẹ ń sìn àsìkò kónílé ó gbélé yìí má rìn kiri o bí mo ṣe ń pa tẹnumọ́ fún ẹ pé ko má rìn kiri, jókòó sí ilé àwọn òbí ẹ. Tó bá dẹ̀ tí fọwọ́ kan nǹkan tó yẹ kó ṣe kíni rí dájú pé o fọwọ́ ẹ. Tó bá, tán bá rán ẹ níṣẹ́ pé ko lọ ra nǹkan wá, tó bá dé fọwọ́ ẹ, fi ọṣẹ fọwọ́ ẹ, ko rí wípé o wà ní mímọ́, o wà pé kò sí, kò sí ìdọ̀tí kankan rárá. Ṣé ó ń sìn? Tó dẹ̀ rẹ ni tó ń wúkọ́ lẹ́gbẹ̀ẹ́ ẹ, tètè fọwọ́ ẹ bo ẹnu. Ṣé ó ń sìn? Àbọ̀ Ọlọ́run á dájú lórí gbogbo wa o. Ó dàbọ̀, ẹ̀yin akẹ́kọ̀ọ́.